فواجب إكرامه ولمن أعطاك مفكف ومهند ولمن أعطاك مذكف ومؤند أعوذ بالله من الشيطان الرجيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وصحبه ومن كان على أثره اختفى إلى يوم القيامة ọlọ́run ọba dúpẹ́ fún ọ alhamdulillah ní ọpẹ́ tó jẹ́ pé kò sí nǹkan kan tó ṣe déédéé rẹ̀ ju ọpẹ́ náà lọ kò sí tó tóbi tó ju ọpẹ́ lọ ọpẹ́ yìí òun náà nìrí ọlọ́run ló ní ìdí lọ́dọ̀ àwọ̀ ẹ̀dá ọba yìí náà la fọpẹ́ fún látara àánú rẹ lórí wa alhamdulillahi pàápàá jùlọ rọ̀mdọ́nù tí o ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ rọrùn fún wa àwa ń lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lọ sí bí òpin ẹ̀ wá sí èyí tá a máa gbọ́ lọ́fẹ́ bí èmi léèrè ó sì fẹ́ bí tó ń gbọ́ mi gbogbo wá sí òun ọmọ ìyá mi ó lè máa fi ṣe yára pé gbogbo wáàsí bí mo ti ń gbọ́ ti rédíò lágbájá ni mo ń gbọ́ ti làkàṣègbè torú kọ̀sọ́nù mọ́mí lọ talẹ́ ajọ́ ń ni kódà gbogbo tàfsírù táwọn àlùfáà gbé kalẹ̀ à ń lọ sóti tọ́ka oríire ìjà ló ti tọ́ka ìdùnnú fẹ́mi àti ẹ kò síyè méjì gbogbo wa wa tash'uru bitakhdhirina kálukú wa la ń ríra wa lálásètò gbogbo ta a yìí bá gbogbo ẹ̀ náà láti gẹ́gẹ́ ilé ẹ̀kọ́ tí rọ̀mọ̀dánù kọ́ wa ọmọ kọ́yàn ní tẹ̀lẹ̀tọ̀ sọ mélòó kùránù tọ́ka lónìí níṣẹ́ rọ̀mọ̀dánù lọ mélòó ní alùkùránù tọ́ sọ̀kalẹ̀ bọ́ ọba tún yẹ géńdé eléyìí ọmọ àtúbí ọ léèrè àánú mélòó ló ṣe bá a yege yóò tún máa fi wálé rí omi bá sínú nìkan ká máa wo gbogbo tọ́lọ́hún pè wá lọ sínú ẹ̀ e. ìjẹ́lẹ̀mí àtẹ̀yìn ìjẹ́lá yege lágbárí alìsìjáàbá lillahi wa rasulih lágbárí ìdọ̀ ọlọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ lóhùn ta yege mẹ́ gbogbo wa táàfi dáhùn ní wípé àyege àyege àfitá abáfẹ́ tara wájẹ́ bá bá wọ wọn tàná táàfi wá wọn ra wọn ẹ gbogbo wá sí wa gbọ́ àwọn náà mọ àwọn èyí tó sí wípé àsìkò lágbárí rẹ̀ nínú tọ́lọ́ ní àṣetá àti ìṣe ádámà èyí tọ́lọ́ ní ká tíbi àtẹ̀yìn tó rọ́ kàbàkàbà lórí ẹ̀ àmọ́ àpẹẹrẹ wípé kọ dínà àgbọ́gbà náà ni àgbọ́lò tí ò tí ìjẹ́ kó lè ṣiṣẹ́ lára wa àṣetán kò fi wá lọ́rùn lẹ̀ náà ni báwo láti wá ṣe tí àdéhùn tọ́lọ́n subhanahu wa ta'ala tó ṣe lérí gbogbo ẹni tó gbọ́ tí tí wọ́n fi wọlé fún wa ọlọ́run mi àti ẹ kásẹ́rì ní wa fọ́lọ́wọ́ ọba wa sẹ́kọ̀ọ́. wà á sì lè mú làwọ́. kájọ apá àtẹ̀tẹ̀ sẹ́kọ̀ọ́ gbogbo tá a gbọ́ lọ́rọ̀ ọlọ́run ẹja mú sínú rọ̀mọ̀dánù ọdún yìí. mi ò kọ́ bẹ̀rẹ̀ ayé àti ọlọ́run ní gbogbo ẹ̀ òun kárí wípé a lò tí ọlọ́run tọ́lọ́run júwe fún wa ọlọ́run ní lọ fún kọ́ bẹ́ẹ̀ lò. sí. tọ́lọ́ ní amẹ́dẹ́bẹ̀ ilé àti ẹ́ ọlọ́ni ajínà sí mi kọ́bílù ayé àti ẹkùnmùlẹ̀ àdá mi kọ́bílẹ̀ ayé àti ẹkùnmùlẹ̀ àdá ìdí bẹ̀lẹ̀ yìí àgbọ́gbọ́rí ìyàní ọmọlá tó sọ́rọ̀ ọlọ́ni kó tó ti tó wá fún gbogbo látún sọ̀rúnà ọlọ́ọ̀lẹ́ ẹ̀lẹ̀ rẹ̀ ní tí ọ̀rọ̀ yìí tí ó èmi àtẹ̀yí òun la wá jẹ́ni tó jẹ́ pé à ń kó súúsú lábala lílo gbogbo tá a gbọ́ ojú ọ̀nà wo ni kálukú wá fẹ́ tọ̀ ilẹ̀ tàkíkì ní ìsìjáàbà tí àgbọ́gbà ó fi dénú sẹ̀mí ayé wa ọ̀nà wo látọ̀

bá a ṣe tún gbégbá wà sí lábẹ́ wọn wọn ọ̀dá wà fún igbá wà sí tí wọn wọn òdójú ẹ̀dẹ́ wọ́n tún sí wọ́n tún ṣe náà ní a sì fẹ́ lò wọ́n gbó wọ́n mọ̀ pé fẹ́ táwọn ó ṣe táwọn èlò ọbọ́lọ́ ni gbogbo àwọn ọmọ kéékèèké la tún gbé lẹ́yìn wọn bóòlù ti wá rí wọn báwọn bàbá ṣe ń gbé lọ́mọ ń gbà afigbọ́ ànábì Ibrahim ní aléìsílátò sálàm tọ́kanú àwọn àpá tó ròyìn ẹ̀ Ibrahim ìdíkọ́ ọmọ wà bùnúwú tazakaritu Ibrahim tazakaritu Ibrahim ìdíkọ́ ọmọ wà bùnúwú sáàìdùhù kẹ́yà rọ́fà

bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àwọn àfọ́ àwa táǹgbọ́ wà sí ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu wọn bí wọ́n ti ń ṣe àwọn ọmọ òwò wọ́n rán àwọn náà ń ṣe lábẹ́ wọn lórí wípé ká jẹ ní tọ́lọ́wọ́n ọbọ̀ jẹ wàtàbí wọn àtànà máa ń sílá yìí. ọlọ́run ní ẹsẹ̀ lé ètò fi ń dáa jù. mi ò wọ́n fi kún un. ká sọ̀kalẹ̀ fún yín látọ̀dọ̀ ọba yín. mi ń kọ́bílì àyà àti yẹ́kùn mọ́ láàzáàbù bàgídàtà wà á tún látàṣọ. ọlọ́run ní kó tó di pé yẹ ìní ọlọ́run ó dé wá báyìí. wà á tún látàṣọ. gbogbo ẹni tí ọba gbọ́rọ̀ rẹ̀ lágbọ́gbà ìyà ní tẹ̀lé o kí nínú Ramadan yìí nìkan gbogbo wa site kọ̀ọ̀kan wá gbọ́ gbogbo ẹ̀ lára dálé là ń dábọ̀ra wa lọ́rùn tọ́ra agbọ́ bá ṣe gbà okùn bá ṣe lò ó tọ́rọ̀ ń bá lè jẹ́ kí àgbọ́gbọ́ òṣìṣẹ́ lára èèyàn tílkàlì mọ̀sílà tó lè àlíyà mímọ̀ náà sì ipò tó nìyẹn nínú gbàgbọ́ gbogbo wa ládàáhùn ṣùgbọ́n àti ìdẹ́kò tó ga tí kùdìẹ̀kùdìẹ̀ bá sì kù lára wa lórí gbogbo ọ̀rọ̀ ọlọ́run tá à ń gbọ́ oko lẹ́ẹ̀kùn kónú ọmọ mọ́nú àfitá bá tara wa kùdìẹ̀kùdìẹ̀ tó kù lára tèmi òun ní tọ́ka sí gbàgbọ́ lílẹ̀ hmm. kùdìẹ̀kùdìẹ̀ tó kù sára tiẹ̀ kálukú máa pa abi tó kù sí àdánwò tẹlòmíì ibi owó lọ́wọ́ àdánwò tẹlòmíì ibi obìnrin lọ́wà àdánwò tẹlòmíì ibi ipò lọ́wà àdánwò tẹlòmíì gbogbo ẹ̀ lọ́lọ́ ti ẹ̀jẹ̀mọ́ lọ́rùn kò yege lẹ́gbẹ̀ẹ́ owó kò yege lẹ́gbẹ̀ẹ́ obìnrin kò yege lẹ́gbẹ̀ẹ́ ẹ̀pọ̀ gbogbo ìgbà tí èèyàn wá yege tí ń bára rẹ̀ lálágbọ́ ọgbà ipò rẹ̀ fúyẹ́ nínú ìgbàgbọ́ ọlọ́run kò sì ròyìn ẹnìkan nínú ọ̀rọ̀ ẹ̀ tayọ àwọn alágbọ́gbà kọ̀sàdéhùn dáadáa kọ̀sàdéhùn kẹ́ kọ̀sàdéhùn ọlá fẹ́ni kẹ́kẹ́ afẹnitọ́rọ̀ ọlọ́run wọ̀ létí títí yẹra rẹ̀ wò ọmọ ìyá mi tó ń gbọ́ mi èmi àti ẹ kábìra wa léèrè ká máa bìra wa bẹ̀mí ti ẹ kémi ó bẹ̀mí mi léèrè sósì rọrùn kémi kan nínú ẹni tí ń gbìyànjú àti sáré lọ síbi dáadáa àti sáré lọ síbi ìṣẹ̀lẹ̀ tọ́lọ́hun bóò lè mi ó ṣe fún ohun tí ó máa gbé mi dìde láti gbọ́rọ̀ ọlọ́run lágbọ́gbà bóò ní ṣe fún lágbára nú ẹ̀mí mi tí ìní jẹ́jọ rẹ́rìn tí ìní máa parí dárídà lórí ìtọ́lọ́hun àsìkò ti tó ìrí ọmọ ìyá mi tá a ríra wa tá a pera wa ní mùmínì àsìkò tó wa òtítọ́ láti dìde láti lọ wá irinṣẹ́ tálò tí ó lè jẹ́mi wọ́ lágbára láti máa tẹ̀lé tọ́lọ́hun irinṣẹ́ àkọ́kọ́ òun lọ́lọ́hun subhanahu wa ta'ala òun ní pè wá sí nínú àyà tí a bá wa kà yìí òun ni kálukú wa ká bẹ̀rẹ̀ ìdìde gírí sí àgbọ́gbà yìí wà á ní méjìlì àǹfóṣìnà ẹ̀mí wa ni kápẹ̀ jókòó ọ̀dọ̀ fi ibẹ̀ àtàró olóyè ń wa bí o bá wa ní kéèyàn ó pàrọ̀ àtọ̀dọ̀ fún inú ẹ̀ mm. tí wọ́n bá fẹ́ kí etí à ń sọ tàbí tí wọ́n pè sí kó se láǹfààní wa ní kó pe àrò àtọ̀dọ̀ fún inú ẹ̀ kó pè jókòó ká padà sọ́dọ̀ ẹ̀mí ara wa lágbọ́nrin àti ètò wa yìí ibo láti wá bẹ̀rẹ̀ rọ̀mùdánù sọdún ìlú tún bá wà láyé yóò àtẹ̀mí wa jókòó mú sẹ́kìtìrán kémi ọwọ́ foríjì ibi tí mo ti ríra mi tí mo ti kù kí wọn náà wọ́n forí di ibi o ti ríra rẹ tó ti sẹ́kù nàdìmọ̀n alàmà àsìrọ́pùtà wà àsìrọ́pùtù wà fàrọ́pùtù wà fàrọ́pùtà gbogbo bí àti ètò rẹ àtẹ̀mí tó kù káwọ́ forí jọ ọlọ́run àkídẹ̀nìlà azmù àkídẹ̀nìlà azmù alàsàmù ìwàtọ̀ káwọ́ díẹ̀ mi wà lọ́mùrè síbi wípé tọ́lọ́hùn nìkan láàmà tẹ̀lé tiẹ̀ láàmà gbọ́ wọ̀lùzúùmù ní ìsìjábàtì lillahi wa rasulih kátẹ̀ramọ́ ìmá gbìyànjú àti lo gbogbo tọ́lọ́wọ́ àtòjíṣẹ́ ń sọ fún wa lórí tọ́lọ́fẹ́ tó ẹfẹ́ bọ́yé mi fẹ́ wa tọlọ tọ́lọ́run ti fi ru ẹ̀mí wá ó lè jẹ́ kẹ́mi wọ́ ọ̀pọ̀ bọ́yá owó olóbìnrin ẹ̀mí wá tọ́lọ́wọ́ ní á omi bí tó wọ́n fẹ́ ẹnu ìrìbá ní jẹ́ sogúndogójì nígbà abilé nǹkan ọmọ ya wa tí ń so ètò yìí àwọn wọn jọ lágbẹ̀rin wípé wọ́n ní tọ́lọ́ ọmọ fẹ́ nìkọ̀ọ̀kan káwa máa dájọ́ káwa máa fi ran ara wa lọ́wọ́ wàtà àwọn alàlùbẹ̀rẹ̀ wà tàkùwà. wàtà àwọn alàlùbẹ̀rẹ̀ wà tàkùwà. àgbọ́gbà kan náà ní wípé àfẹ́ jẹ́ aram àfẹ́ jẹ́ rìbá àgbọ́gbà ní. bọ́lá balẹ̀ yìí fún omi eléwọ̀n ẹlòmíì sí ọ̀fìn rẹ̀. kọ́ ọmọ jù ọ̀fìn rẹ̀ àǹfààní kọ́ darapọ̀ mọ́rú wọn bẹ́ẹ̀. ọ̀tá lẹ́yìn. ọ̀tá ní gbẹ̀yìn rìbá. iná lọ àjọdí. ìjà ní gbẹ̀yìn rìbá. náà la kì bá ń ṣe wákọ̀ tọ́lọ́hún fẹ́ agbọ́dọ̀ gbé fẹ́ wa padà sọ́dọ̀ ọlọ́run. bóyá èyí ìdẹ̀mí mi padà síbi àgbọ́gbà ìjẹmí mi kú ò níbi ẹ̀tẹ́ kọ̀rọ̀ ẹlòmí àti kọ̀rọ̀ àti gbangba inú ẹ̀ lọ́tẹ̀rì sí bó láti wá jẹ́mi wa padà wá aníbu ìlà rọ̀bìkùn wà bóòlá ti jọba àtẹsẹ̀ wálẹ̀ mìkọ́bùlì pọ́lọ̀sùbà ánàwò wọ́tàrà àkọ́kọ́ nìyẹn agbọ́dọ̀ dúlúdúdú sọ́lọ́hun tàbá fẹ́ jálàgbọ́gbà ọjẹ́ sọ̀díkan ma Allah ọjọ́ olódòdó sọ́lọ́hun òmí ma tara rẹ jẹ́ wájú ọmọ wípé òun fi kíní ìsìn ọlọ́run ṣùgbọ́n kò wọ́n òdodo fi jẹ̀mí ìwọ̀n rẹ̀ gbogbo tí èèyàn ọba máa fi sin ọlọ́run tí ó fi jẹ́ àgbọ́gbà níwájú ọlọ́run èèyàn gbọ́dọ̀ jẹ́ tó ti wá òdodo ẹ̀ lámàdájú mùsàìdàn lílì wípé afẹ́gbọ́ àgbọ́gbà wẹ̀lìmtìsá gbogbo ta bá sì fẹ́ máa ṣe ká máa ṣe nítorí tọ́lọ́mù kò lè rọrùn láìpẹ̀ mi àkọ́kọ́ sẹ́niyẹ àpẹ̀ mi wípé òní nǹkan mí tọ́ máa tẹ̀lé jàsí ọlọ́lọ́ òní nǹkan mí ní lọ bá wá lè sí ọwọ́ ó tẹ olọ́lọ́wọ́ fi sọ fún wa ọlọ́ni fàbàṣírí ìbáàd fàbàṣírí ìbáàd túrọ́tù zúmọ̀ ayà kẹtàdínlógún ẹ̀ sí kejìdínlógún fàbàṣírí ìbáàd alladhina yastami'una al-qawla alladhina yastami'una al-qawla fayattabi'una ahsana ulul albab. Wà ó lá ayé àtọ̀run tán sí ọmọ ayé àmì tó ń gbọ́ mi. bàbá ṣírí bá ọlọ́run níbi tó ti bẹ̀rẹ̀ ọlọ́run ní àlàdé náà yẹ́ ṣìṣẹ́ níbó náà. wàlàdé iná kíta náà bó tọ́ gúúta ayé àbúrò gbogbo ẹni tọ́yà gédégédé kúrò níbi gbogbo tọ́yà tọ̀sọ́lọ́hùn. ẹ̀yìn àbùdù wa tí wọ́n ti yà fún mẹ́ èyí tó gbé kalẹ̀ tó ń tọ́pọ̀ sí ọ̀yàtọ̀ sọ́lọ́hùn. ẹ̀yìn àbùdù wa. kó o tó lè rí òdòdó tọ́lọ́ fẹ́ sọ yìí ọgbàgbọ́gbà ọlọ́gbẹ̀dù ní igbó èyí tó ń jí láàárọ̀ tọ́hùn fẹ́lú pánlá ètí ìyàgò kó níbi tó yàtọ̀ sọ́lọ́hùn èdè alágbọ́gbà wà sírí ò ọba tó gbé jùlù èyí tó ń só mápá tó rò pé ń ní gbà ọ́ والذين اجتنبوا الطاغوت أن يعبدوها ọlọ́run tó ń kó àwọn tí wọ́n bá ti ń yàgò gédégédé kúrò níbi tó yàtọ̀ sọ́lọ́run tí wọ́n máa fi wà ánábù ila Allah lọ́jọ́ pọ̀dọ̀ ọlọ́run ní ẹ́sẹ̀rí ẹ̀mí wọn padà sí àkọ́kọ́ sẹ́nu ìgbà àti lè máa rágbọ́gbà tí wà sí fi lè wúlò èyí sára ọlọ́kẹ̀ lórí ìtẹ́mínà ìtẹ́rí ẹ̀mí wa padà sọ́dọ̀ ọlọ́run hmm. ọlọ́run wọn tí eléyìí lè wúlò fún òun làwọn tí ó ń gbé ẹ̀mí wọn fò tí wọ́n sí nǹkan mí ìmá àpọ̀lọ́ wà ànábù ilẹ̀ ọlọ́yìn tí wọ́n darí ẹ̀mí wọn sẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọlọ́run nírú wọn ọlọ́run láwọn lọ́lá. Àwọn ẹ̀rì pé ń bẹ̀rẹ̀, akíwà tó gbogbo wà sílà ń gbọ́ bẹ́ẹ̀ ni, agbọ́tòru, agbọ́tọ̀sán, agbọ́tòrọ̀lẹ́. A ń lọ gbogbo wà sí Ramadan lecture, kò sí kan tọ́já wa. Àlàbínà. Ọlọ́run ní lóòótọ́ ni, ṣùgbọ́n kò tí ì di àtẹ́wọ́gbà lọ́dọ̀ èmi ọlọ́run ò tí ì nírò òdùnú ẹni tí ó rí kọlọ̀ ń jí mi àtẹ̀yí kárí àwọn ni àlàbí ìnà yẹn sẹ́mi wọn àti etí ètò rọmọdánù wọn gbọ́ ṣùgbọ́n wọ́n ń gbọ́ ọlọ́gbọ́ dálẹ̀. fàyẹ́tàbí hàn àṣánà èyí tó dáa jù nínú ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n máa ń tẹ̀lé ọlọ́ọ̀lẹ́ni ọlọ́run bá ti báyìí ulaika alladhina hadahumullahu wa ulaika hum Allah gbogbo ẹni tí ń gbọ́rọ̀ ọlọ́run tí ó kò tí ìmọ̀nà ẹni tí ń gbọ́ tí ń tẹ̀lé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní ran ìgbàgbọ́ ẹ̀ lọ ojúpọ̀nà létọ́ lọ́wọ́ ọlọ́run lọ wọ́wùlá ìka òmùlẹ̀ ìka òmùlẹ̀ àlùbá máa yé wa àwọn làwọn àgbọ́gbà yìí ló lè ti wá láǹfààní àwọn arinṣẹ́ táwà lò tí ó fi dòdòdó nù sẹ̀mẹ̀ ayé wa là ta àkọ́kọ́ bẹ̀ tá a lò tá a mú wá ni pé gbogbo gbà pé sí gbogbo ohun táwọn àfáà sì ń wí tí ń gbọ́ ní gbogbo mo sì ń tẹ̀lé máa yẹ̀wò èyí tá a bá tẹ̀lé a máa fúnra wa ní ròdù rí èyí tá a bá ti tẹ̀lé a máa wọ́n máa jẹ́ fẹ́mẹ́ni tàdáàbà bàwájìbù ní ìkìrọ̀mù. Bọ́lá ọ̀bá lóhun fún ẹni kí ọgbàgbọ́gbà nínú òdòdó.